ní báyìí tí aago mọ́kànlá ti lù à ń tẹ̀síwájú lórí ètò alfik fìdíni pẹ̀lú ọ̀làdúnni bello. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim allahumma salli wa sallim ala khayri khaliqillah muhammad ibn abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in amin. àǹtí ẹ̀yin olùgbọ́wọ́ wọ́n yí pé àdìjọ́ kó jùmọ̀ abáríkà jùmọ̀ Allah jẹ́ ká ṣe é pọ̀ ẹ́ káàbọ̀ sórí ọ̀tún yín ètò wa ọ̀tún ètò yín ètò àti àpè ní àlèfíkè òfin ọ̀làdùnní belo ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ́nsọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè níbi tí wọ́n ti ń béèrè yìí pé. ǹjẹ́ náfìlà méjì ń bẹ lọ́tọ̀ lẹ́yìn sọ́látùlẹ̀ ẹ̀ṣà yàtọ̀ sí wítìrì àbí wítìrì nìkan náà ló wà aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣé èèyàn tún lè máa tún tẹ̀síwájú láti máa tò ṣe sọ̀láàtì lẹ́yìn ìmáàmù tó jẹ́ pé wàhálà lálínà ló máa ń sọ lẹ́yìn sọ̀látùlẹ̀ fatiha lẹ́yìn sọ̀látùlẹ̀ fatiha àbí wá ọ̀nà àbáyọ míì torí pé àwọn ti gbìyànjú láwọn agbọ̀dọ̀ míì gan tó yẹtọ̀ sí ọ̀rọ̀ wàhálà lálẹ́ tó yẹ pé bàbá yìí wọ́n ń gun lágídí náà ni. ìkẹta wọn ní ojú wo ni Islam fi wo kí èèyàn rajà kí ohun tóun sì tún wá gba chẹ́ńjì ọjà rẹ̀ tó rà ló bá lọ àmọ́ lẹ́yìn ọjọ́ kejì ló bá tún dé wípé chẹ́ńjì òun kò pé o ni òǹtajà náà bá ní áá ẹ rajà lápẹ̀rẹ̀ ẹ rajà one fifty naira lánàá mo sì fún yín ní chẹ́ǹjì eight hundred and fifty naira ẹni chẹ́ǹjì yẹn ò pé lónìí ni ẹni tó rajà náà bá ní pé òun kàn ká owó yẹn mọ́wọ́ lórí máṣíìnì tóun wà ní òun ò yẹ̀ wò àgbà tóun tó délé ni òun tó yẹ̀ wò wípé kí ni ìdájọ́ Islam lórí irú káràkátà báwọn ẹ jẹ́ kí n dádúró báwọn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú òfin ọlọ́run náfìlà wà eléyìí tí wọ́n ní ká máa ṣe lẹ́yìn sọ̀láàtìl ìṣá yàtọ̀ sí sọ̀láàtìl wẹ́tìr náfìlà yìí jẹ́ rákà méjì à ń pè ní súnnà tó rọ̀ tíbẹ̀tìl ìṣá súnnà eléyìí tí ànábì máa ṣe ní gbogbo ìgbà lẹ́yìn sọ̀láàtì làṣà tó bá ṣe pé ilé ló wà kò sí ní orí ìrìn àjò. àwa náà lára níbẹ̀ nu súnà tó yẹ ká mójútó torí pé ó ti wọnú àwọn súnà rákà méjìlá eléyìí tó ṣe pé téèyàn bá mójútó ṣíṣe wọn lóru àti lọ́sàn-án ojoojúmọ́ wọ́n jẹ́ sábàbí tọ́lọ́wọ́n bó ti torí rẹ̀ kọ́lé kan lẹ́dìyàn lálùjánnà rákà mẹ́rin ṣáájú sọ̀láàtì dọ́hùrù rákà méjì lẹ́yìn sọ̀látò bóhùr ó di mẹ́fà rákà méjì lẹ́yìn sọ̀látò magrib ó di mẹ́jọ rákà méjì lẹ́yìn sọ̀látò àìṣá náà lè tá à ń sọ ń parẹ́ ó di mẹ́wàá rákà méjì ṣáájú àṣùbà ó di méjìlá. nínú ẹgbàá wọ̀rọ̀ tó alátọ́dọ̀ ummu habiba ìyàwó anabi muhammed sallallahu alayhi wa sallam anabi lẹ́ni tó bá mójútó àwọn rákà méjèèjì láyìí ní òru ojoojúmọ́ àti ọ̀sán rẹ̀ ọlọ́run ti torí wọn kọ́ ilé kan lẹ́dẹ̀ẹ́ lọ́gbàlùjẹ́nà hmm. lẹ́yìn ìjọba wọn ní ìmáàmù àwọn ọkọ̀ ọmọ fatia ké wọn ní àpèjúwe tó sì máa wọn mọ̀ pé ìmáàmù ọmọ fatia ké òun náà ní kébi tó bá ti fẹ́ parí fatiha ni ìmáàmù máa ń sọ àwọn sì ti bàbá yìí kọ́ ọfà kíkọ́rí bó làwọn ti ṣe akọ òfin ọlọ́wọ́n bá dá lórí pé yọ ọmọ náà sa aqra'uhum li kitabillah ẹni tó máa kúránì kéjù nínú àwọn èèyàn ni wọ́n máa ṣe ìmáàmù wọn tó bá wá jẹ́ pé àwọn ìmáàmù ti wá àdánwò bá wa ládùúgbò bíi tá a wà pípẹ́ ni ti ń ṣe ìmáàmù fún wa kọ̀ máa kúránì ké so a sọ nítorí nùbí lọ́nà tí ó fi yé ìmáàmù yẹn kékeré ṣe ti ìkórìíra kìí sì ṣe ti wípé àfẹ́ rí ní ipò ṣíṣe imam ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé tá à ń bá ń tò lẹ́yìn rẹ̀ tí ó dájú náà ni pé yọ́ọ́ máa kó sọ̀láàtù wa dà sínú gbó. tó hmm. bàbá ẹ má bínú ẹjẹ́ lomi àwọn máa ṣe ẹ̀yin náà tò lẹ́yìn rẹ̀ torí pé oníkálukú wa ń fẹ́ àṣerọ́rùn wọ̀ láàfin rálìjà náà wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù bí òsì tàbí ṣùgbọ́n yóò kó bára rẹ̀ yóò tún kó bẹ́ni tí máa ń tò lẹ́yìn rẹ̀. tó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùmọ̀ àgbààgbà tẹ́ wà mọ́ṣáláṣí tẹ́ bá bá bàbá sọ nítorí nùbí ẹ kí bàbá ó lè bá ó lè sọwọ́ rẹ̀ lẹ́fẹ́ lómi wọ́n máa bá ìmáàmù yẹn lọ. lé ìjẹ́ bó ṣe jẹ́ tí ọba wa ṣe ṣe ẹ wá mọ́ṣáláṣí mi tẹ́ ti máa ṣe sọ́dá. wọ́n lẹ́ni tó rajà lọ́dọ̀ wa tó sì gba chẹ́ńjì owó tó san ṣùgbọ́n tó wá wá lẹ́yìn ìjọ kejì ìjọ kẹta tó wá sọ pé owó tó ń gbà lọ́dọ̀ àwọn ò pé ètò súnmọ́ náà ni wípé ó ṣera rẹ̀ hmm. because lábẹ́ òfin ọlọ́run nítorí yẹ kó ṣe ni pé kó tó kù níwájú ẹni tó gba chẹ́ǹtì lọ́dọ̀ rẹ̀ kọ́ ọ̀kà kó pé ètò wa lọ kí ló fẹ́ sọ fún wa kó tọ́ lọ sùn kristu ló fẹ́ sọ fún wa pé ẹni tí ń bọ́ jiyàn òótọ́ ló náà sọ so àtẹnitọ́ ta fún ọ àtiwọ́tọ́ ra lọ́dọ̀ rẹ̀ ẹnitọ́ gba chẹ́ǹjì lọ́dọ̀ rẹ̀ àtiwọ́tọ́ gba chẹ́ǹjì lọ́dọ̀ rẹ̀ fífi falẹ̀ tẹ́ fífi falẹ̀ ń kò lè jẹ́ ká gbẹ̀nì kankan nínú yín gbọ́ ṣùgbọ́n ètò fini lọ́kàn balẹ̀ ni pé o ti gba o ti gba ná nítorí pé ẹ mọ̀ pé láyé ìsìn ìbẹ̀rù ọlọ́run ọba kéré púpọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ṣetán láti máa ṣe wà láìtàláì lórí irọ́ kọ́dà ẹnìkan sọ fún ìlẹsẹ̀ wà láìtàláì nígbà ẹgbẹ̀rún ìbá láì náà yànjú ẹ̀ subhanallah. so wọ́n sì lọ rẹ́sẹ̀ wèrè òbùsọ̀bù tí ò bá lẹ́fù tó hmm. ń jẹ́ olóòtú tún rí tọlọ́gbọ́n ó lè fẹ́ lò fún ó lè hmm. fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n náà sì lè fẹ́ lò fún tí hmm. wọ́n náà rí pé kò kú ní kà kó kọ́gọ́rùn náírà fún dípò ẹgbẹ̀rún so wọ́n náà sì lè fẹ́ gbẹgbẹ̀rún dípò ọgọ́rùn tó gbogbo ẹ̀ náà ló ṣeé ṣe ẹja fi yókù lẹ̀ fọlọ́. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn àti à ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè lọ́hùn plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fàṣìkò yìí fi tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inshàlá ní ọ̀la tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátọ̀dé àwọn náà ni yóò ṣe bẹ́ẹ̀ yóò wáyé tí ó máa bọ́ sí ọjọ́ kẹrìnlélógún sọ́fàr fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà fourteen forty three ah ìjírọ̀ kàlẹ́ndà inshàlá tí ó tún ṣe déédéé ọjọ́ kejì oṣù kẹwàá twenty twenty one bàkàtà bíyà mọ́ṣáláṣí ńlá ìlú àpapọ̀ gbọ́nsọ̀ gbọ́nsọ̀ central mosque yóò ti máa wáyé ní dédé agogo mẹ́wàá gẹ́gẹ́ ten am prompt ohun tí ó máa jẹ́ ohun tí ó máa wáyé ńbẹ̀ lọ́la òun náà ni àfilọ́lẹ̀ ìwé pàtàkì kan nípa ẹ̀sìn tí a mọ̀ sí ẹ̀sìn islam yìí tí àkọlé ìwé náà ń jẹ́ mukhtasaru minhajul qasidin òun náà ni ìwé náà tí ó máa jẹ́ fífilọ́lẹ̀ lọ́la insha allah ká sọ fún ẹni tí ó gbọ́ kí àdìjọ wá síbi ìwé náà torí pé ọ̀kan òjọ̀kan àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ohun tí ó tún máa ṣe alátọ̀nà wá sí láti máa gbọ́ àgbọ́yé ẹ̀sìn wá sí òun náà ni ó kún sínú ìwé náà insha allah kí àwa tá a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ allah yóò sì fi sàn wálẹ̀ sọ̀rọ̀ rẹ̀ láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kí á máa ẹ ló kọ yín o ìyá ọjà ẹ lọ́wọ́ aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín bíi jẹ́ ti ń pè yìí. Hmm. ẹ má bínú kò kílẹ̀ dáadáa ẹ gbìyànjú ẹ padà ẹ lóko yín o. aleykum salaam orúkọ yín. mubarak látọ̀ ìta náírà. à ń gbọ́ yín. ìbéèrè rẹ̀ kan ni pé mo gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan so wọ́n á ní pé ní bóyá lórílẹ̀‐èdè kan wọ́n tó bá ṣiṣọ́ láti jùmọ̀ bóyá ó ṣẹlẹ̀ gbọ́mọ́jì nìyẹn kiri pé wọ́n lè ṣe sọ̀láàtì ní ẹ̀ẹ̀mejì abẹ́mẹ́ta bóyá táwọn ṣọ́ọ̀bù kan bá ti tán àwọn míì ó tún wọlé bí ṣe ó tọ̀nà bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kejì ni pé èèyàn ní ọ̀rẹ́ kan tí wọ́n pa kéèké táwọn nǹkan tó ń ṣe tí ò dá bóyá pẹ̀lú pé kò ń ṣe ẹ̀sìn. ṣòwò sáà ti múyàn lọ́ta fẹ́ pé bóyá o ti fẹ́ sọ fún ẹbí nǹkan tó ẹ̀tọ́ lẹ́yìn ìgbà yẹn à ń kí kò dáhùn mọ́ kò síwá mọ́ pé pé ó ní nǹkan kan tí bóyá yàrá fẹ́ ṣe òfin ọlọ́run bẹ́ẹ̀. alhamdulilayi bóyá béèrè tá à ń ṣe ó ní í ṣe pẹ̀lú àwọn àlóyìnbó àti bíi amẹ́ríkà pé mọ́ṣáláṣí ẹyọ kan wọ́n lè ṣe sọ̀láàtì lójúmọ́ níbẹ̀ jù ọ̀kan lọ ó sì máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nìyẹn pàápàá jùlọ lamẹ́ríkà ó lè jẹ́ pé mọ́ṣáláṣí ibi tí wọ́n ti fẹ́ máa ṣe sọ̀láàtì lójúmọ́ yẹn kéré kò lè gba yòǹkà àwọn mùsùlùmí tó wà ìjọba wọn ò sì gbà pé kí wọ́n pọ̀pọ̀ pọ̀ débi pé wọ́n tò lórí títì so ó máa ń fà á kó fi jẹ́ pé wọ́n á ti wo iye èèyàn tí mọ́ṣáláṣí lè gbà lẹ́ẹ̀kan wọ́n jẹ́ pa àwọn ní báàtì alákọ̀ọ́kọ́ àwọn báàtì tó tẹ̀lé wọn àwọn náà wàá ṣe sọ̀látul júmà àwọn ṣùgbọ́n pẹ̀lú lè má mú mi so bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè táyè ti hànú sí wàhálà ń wọ́n ní táwọn bá lọ́rẹ̀ tí ń ṣe àìdá tí ń ṣe bàjẹ́ táwọn sì ń kọ̀ fún tó wá ti torí kíkọ̀ táwọn ń kọ̀ fún tó di pé ń yà wọ́n lódì àwọn ń kíkọ̀ dáhùn ìyẹn máa kí n so òun ládìẹ tó sutú ọ̀tọ̀ ara rẹ̀ náà nìyókù wa ẹ máa kí ẹ sì tún máa kọ̀ bàjẹ́ fún nítorí pé tẹ́yìn náà bá kọ̀ láti máa kí nítorí kíkọ̀ bá dáhùn sálámà yín má tọ́dájú ni pẹ́yìn náà tún ti dà láìdá tẹ́ hmm. hello asalaamualeykum wa rahmatulahi. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ mi yẹ ti ẹ dínkù. abu abiburamu láti tìzí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé lórí àlàyé alákọ̀ọ́kọ́ táwọn ọ̀táàzù àfẹ́gbà bẹ̀rẹ̀ lórí ipa pété yẹn bá kí ìka ìtàn náfìlà méjì tó wà lẹ́yìn rẹ̀. Hmm. ṣé náfìlà méjì yẹn èèyàn lè ṣe ní tẹ̀léńtẹ̀lé pẹ̀lú wítìrì bá èèyàn bá yan náfìlà méjì yẹn fẹ́ èèyàn wá fi wítìrì yẹn lé èèyàn lè ṣe bẹ́ẹ̀ àbí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá èèyàn ti wà ní mọ́sálásí wọ́n ti pèrun olùpè muhammed ti pèrun tán tó àwa ń dóde imam èèyàn wà lórí navil tí ìmáàmù fi dé ó rí i pé àsìkò òun ti tó tòǹgbà tí muhammed fẹ́ mọ̀ sí kọ́ mọ̀ yẹn ìyẹn bẹ lórí navil yẹn tí èèyàn já navil yẹn straight ni àdéhùn sálámà ni wọ́n fi já ẹlẹ́ẹ̀kẹta níbi ìbéèrè. ẹ já dá dúró báwọn. alhamdulilayi ẹni tó fẹ́ ṣe rọ́kà méjì ta kò ní sunna tọrọ tẹ́bẹ̀tẹ̀ làṣà wọ́n ní ṣé ó lè ṣe papọ̀ mọ́ wítìrì tó bá ti sálámà rẹ̀ kó bẹ̀rẹ̀ wítìrì bẹ́ẹ̀ ni kò sí ní tó burú mẹ́. ìwà ń sọ ń sọ pé bóyá rọ́kà méjì tẹ̀yìn ìṣá yẹn mọ́ṣáláṣí láti ṣe wítìrì ilé láti ṣe gbogbo tó bá ti jẹ mẹ́náfìlà inú ilé yín ló yẹ máa ti ṣe. ànábì sallallahu ilé tí wọn bá ti ṣe sọláàtì bí orí tẹni máa rí torí ẹ ẹ lọ ṣe sọláàtì yín tó bá ti jẹ́ náfìlà ńlẹ̀ àmọ́ ọ̀ràn èèyàn mọ́ṣáláṣí lẹ ti gbọ́dọ̀ máa wá ṣe ẹ̀yin ọkùnrin. wọ́n ní tí wọ́n bá ti pèpè fún sọláàtì tí ìmáàmù wa dé tí wọ́n fẹ́ ṣe kọ́mà èèyàn wà lórí náfìlà bóòlù èèyàn ti ṣe ṣe náfìlà rẹ̀ nígbà tí wọ́n ṣe kọ́mà lọ́wọ́ ẹ tètè parí náfìlà yín kì í pé ẹ ṣe ẹ̀ní ṣe ń tọ́jọ́ ràn yàn pé kẹ́ ẹ ṣe nínú náfìlà yẹn ẹ kì fati àyìn dáadáa ẹ tọrọ àfi tó kúrú lé ẹ rúkú ẹ forí kan lẹ̀ ìyẹn tó bá jẹ́ pé ẹ ti parí rákà alákọ̀ọ́kọ́ tó bá kó lẹ bá fi ṣe ọmọ ẹ já náfìlà tẹ wà nínú ẹ imam torí nàbà wa sallam tó ní ìta fala salata illa al-maktuba ẹ má ti gbé sọ̀láàtì dúró kò sí àǹfààní fún yín láti ṣe sọ̀láàtì míì má yàtọ̀ sí èyí tí wọ́n gbé dúró àmọ́ tó wá pé rí rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́wà àmọ́ kó n ti súnmọ́ sí sálámà òfin ọlọ́run sọ yìí pé wala tubtilu a'malakum ẹ má fọ ara yín ba sí ara yín jẹ́ ìdí nu tẹ́ fi tètè parí rákà ẹlẹ́ẹ̀kejì yẹn tẹ́ sálámà tẹ́ lọ darapọ̀ mọ́ ìmá ìbéèrè kan wá wà tó pàtàkì a ní tó bá jẹ́ pé orí rákà alákọ̀ọ́kọ́ lọ wà wàá pàtì wàá lọ darapọ̀ mọ́ ìmáàmù nínú sọ̀láàtì tí wọ́n gbé dúró bó ló ṣe pàtì ẹlòmíín wà tó jẹ́ pé ńgbà tó bá fẹ́ pa sọ̀láàtì alákọ̀ọ́kọ́ tí ń ṣe yẹn ti tó jẹ́ náfìlà ó lè máa sálámà lórí ìdò <laughs> bó ló ṣe sálámà lórí ìdò ò tí ì parí sọ̀láàtì ọ̀hún sálámà tó bá ti kó ń bẹ̀ tó lọ darapọ̀ mọ́ àwọn ẹni tó tò lẹ́yìn lè máàmù ó ti ba zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fàṣìkò yìí fi tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inshàlá ògùn ọ̀ṣọ́ central mosque ọjà agbó ni ó ti wáyé déédéé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àfilọ́lẹ̀ ìwé pàtàkì kan mukhtasaru minhajul qasidin òun náà ni yọ́ọ̀mọ̀ jẹ́ fífi lọ́lẹ̀ inshallah tó jẹ́ ìwé pàtàkì nípa ẹ̀sìn wa á láǹfààní láti máa gbọ́ àwọn àgbọ́yé ẹ̀sìn ń bẹ̀ yé yékéyéké tí àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ inshallah Mukhtasaru Minhajil Qasidin òun náà ni ìwé tí ó máa jẹ́ fífi lọ́lẹ̀ ń bẹ̀ inshallah hello. hello assalamu alaikum. aleykum salaam ó kọ yín. ó ah, kọ mi ní mariam láti Ìlọrin. ìbéèrè àfa ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni bí ọkùnrin tó níyàwó méjì ni ó sì tún fẹ́ fẹ́ tẹ́lẹ̀kẹta tó wọ́n ṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe bọ̀ wọ́n ti ṣe wọlé mọ́tòmí ká wọ́n ti ṣe kókó oṣù yes so ẹni ní ìyàwó tuntun yẹn wọn àtọkọ ẹ̀wọ̀n ìjọgbẹ́ndì fún un níbi tọkọ ń ṣiṣẹ́ jìnnà sí ẹ̀yà ọkùnrin ìgbà tó ń ṣe àwọn ilé ọkọ yẹn wá lò ọjọ́ mẹ́rin lọ́dọ̀ ìyàwó náà ó wá padà lọ síbi iṣẹ́ gbogbo wá ṣe òní mátìmíkà yẹn ṣé wọ́n á kọ̀ntínú ọ̀hún bí ọjọ́ mẹ́rin yẹn àbí wọ́n á sì fẹ̀sùn bẹ̀rẹ̀ ọjọ́ méje fún ẹ tó lè lọ́dọ̀ ìyàwó yẹn. alhamdulilayi ẹni tó fẹ́ yàwó tó sì kí wọ́n ti ṣe àkúdù wọ́n ti so yìgì ìyàwó ti di ìyàwó rẹ̀ wọ́n sọ yìgì pẹ̀lú pé bàbá ìyàwó wọ́n fọmọ rẹ̀ fún ọkùnrin yẹn níyàwó ọkùnrin náà sì ló ń gbà níyàwó ẹlẹ́rìí méjì jẹ́rìí sí ọkùnrin san sọ̀dáàkì ìyàwó ti di ìyàwó ọkọ rẹ̀ ọkọ tí wàá ṣe wàlímà nǹkan míì lélẹ́yìn kò ní kí ìyàwó má jẹ́tọ̀ fún ọkọ rẹ̀ ọkọ wa jẹ́ pé ó ti lọ́ọ́ lo bíi ijọ́ mẹ́rin lọ́dọ̀ ìyàwó rẹ̀ tuntun yìí ṣé tọ́ba wá ṣe wàlímà yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo ọjọ́ méje tí wọ́n ní kó lò pẹ̀lú ọmọge ni àbí ọkàn fìjọ́ mẹ́ta kún mẹ́rin tó ti lò tẹ́lẹ̀ ìjọ́ mẹ́ta péré ni ó fi kọ́jọ́ mẹ́rin tó ti lò tẹ́lẹ̀ tó kò gbọ́dọ̀ jàǹbá àwọn ìyàwó yòókù nítorí ìyàwó tuntun tó fẹ́ ẹ mọ̀ pé ìyàwó tuntun náà máa padà di ìyàwó tó ti ṣe kíni. tó ti tọ́jọ́ ti lọ lórí ẹ̀. yóò bá lọ òun náà padà di ìyàwó tọ́jọ́ ti lọ lórí ẹ̀ torí ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ má jàǹbẹ́ nìkan hmm. jọ mẹ́rin ti lọ hmm. mẹ́ta ló fi kún. Hmm. hello. alo. ó kọ yín. ẹ asalaamualeykum. aleykum salaam ó kọ yín ibi ẹ ti ń pè. lẹ́yàdí kọ́sùn ni láti gabon. ìbéèrè yín. àké àwọn dọ̀tún wa kọ́lọ́n jẹ́ ayọ̀ pẹ́lẹ́ yìí dáadáa. àmín. àníkà bí àwọn dọ̀tún wa ni wípé ìyá tó bímọ tí wàá dédé ṣe vocal ránṣẹ́ sí ọmọ náà pé òun ò ka ọmọ náà fún ọmọ gbé tí òun bá kú kọ́mọ náà má sì fọwọ́ kàn ká tòun kọ́ má sì aṣọ lójú tòun kọ́mọ náà má sì máa máa kí òun má kó má sálámà tóun wá irú ìgbésẹ̀ wo ló yẹ kí ọmọ náà gbé lórí ọ̀rọ̀ ìyá náà. kí ló kí irú ẹ̀ṣẹ̀ wo lọmọ ṣe irú ìyá òun irú ẹ̀ṣẹ̀ wo lọmọ ṣe. ẹ̀ṣẹ̀ tí a ń gbó ti ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ náà ti ẹ̀ṣẹ̀ rí ń gbé ọmọ ń fẹ́yàwó tí ìyá ìyàwó tí ń fẹ́ tí kì í ṣe kéṣì ẹ̀ mùsùlùmí. ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi ìyá tó bá sọ pé ọmọ tí ó tinú òun jáde òun ọ̀ka kan mọ́mọ́ torí rẹ̀ tó ń bá tiẹ̀ kú kọ́ mọ́yìn kọ́ mọ́ débi òkú òun kò sì gbọ́dọ̀ fọwọ́ kan kankan nínú dúkìá tó ń bá fi sílẹ̀ sáyé. nítorí náà ni pé àìmọ̀kan ó ń darú ìyá ńlá mọ̀ hmm. àìmọ̀kan sì jẹ́ ètò peléke ọkùnrin òun ló máa ń dánrú ọdẹ orí bẹ́ẹ̀ wò látàrí àìmọ̀kan tí ó sọ pé òun kọ́ ẹnìkan lọ́mọ ó sì lè kọ́ ẹnìkan lọ́mọ wọn àti èsì pé èèyàn gbádùn torí tó bá kọ́ lọ́mọ kọ́ ọmọ sáti gbọ́n kó wọn ọmọ kọ̀ ní bàbá níjọ́ tó bá lọ ṣèṣì kú ọmọ òtún jogún rẹ̀ torí wọ́n lọ kọ́ lọ́mọ òun ọ̀kọ́ ní bàbá bàbá rẹ̀ ló kú lọ́fẹ́ jogún àmọ́ bọ́mọ ń bá lọ kú tí wọ́n sì ń bẹ láyé òní jogún rẹ̀ torí wọ́n ti kọ́ lọ́mọ kí lọ́ọ́ bá kó jogún. torí ẹ irú ìyá tó ń wá ń sọ wípé òun kọ ọmọ lọ́mọ á wàhálà ò ti peléke jù nítorí pé lábẹ́ òfin ọlọ́run káti ẹ̀ pé zina lobìnrin ṣe tó fi bímọ òfin ọlọ́run sọ wípé ìyá rẹ̀ níyá rẹ̀ yóò jogún ìyá rẹ̀ ìyá rẹ̀ náà jogún rẹ̀ bàbá ni òní. ìyá tó wá sọ wípé òun kọ ọmọ lọ́mọ ọ̀hún sẹ́rí máa ṣe dáadáa sí lọ wọn kọrọ sí lẹ́nu lópin ìgbà tí ọba ti fi ń tọ́takùtọ́ lọ́n takùtà nàbì sallallahu alaihi wasallam pọ̀ láṣẹ. bí ìyá rẹ bá sì pé ó jogún rẹ fáìfáì kò sí nǹkan tó fẹ́ dí ọlọ́nà kan mọ́ ìyá rẹ. á pọ̀rọ̀ tí ìyá sọ wọn sọ sápò ara wọn o látàrí wọn ò má. ẹ̀yìn náà kí á ní nǹkan tó fẹ́ ọkọ ọmọ lọ́mọ ẹni tí ọmọ lòun fẹ́ fẹ́ ọmọ sì ní kinní kan lálábàákú ẹ̀wà tó tó ẹgbẹ́ wọn máa jà sírò eléyìí débi pọ́kọ̀ máa tiẹ̀ lọ máa bà òye bẹ́ẹ̀ ẹjẹ́ á máa sọ inú bí ẹ má jẹ́ kí àṣetọ́ni kó sì wá darí. hello. alo salamu aleykum. aleykum salaam ó kọ́ yín. èmi abdulwakil ni láti lu gabon. ìbéèrè yín na ǹjẹ́ ní ọjọ́ tá a bá fi ṣe akédùn nìkan ǹjẹ́ àlẹ́ fẹ́ lomi kọ́ pé ọkọ ìyàwó ìbéèrè àkọ́kọ́ ìbéèrè kejì ni wípé abáfẹsẹ ǹjẹ lálẹ́ bá ti súnmọ́ obìnrin yàrá ṣe wà lè mọtò nìka níjọ́ kejì. ẹẹ bíi báwo ni ẹlòmíín ṣe lè rọ́pò ọkọ tí wọ́n fi yàwó fún. gẹ́gẹ́ bíi pé ọkọ òsì ní ọkọ wà lájò bọtú ó ń gbé ìyàwó yẹn wù wọn nígbà sọ fún gbòbí báyìí. ẹni tó sọ sí kejì náà kí ló gbà lérò kí lẹ gbà lérò kejì náà. èkejì jamakulu ẹlẹsìn fọkùnrin pẹ̀lú obìnrin kan súnmọ́ra wọn jẹ tí wọn bá súnmọ́ra wọn lè ṣe wà lẹmọtò nìkan yẹn. alhamdulilayi mm, àkọ́kọ́ ni pé tí ẹ bá fẹ́ ṣègbéyàwó ẹni tá à ń bùkátà náà lọ́kọ àti bàbá àyàwó àtẹlẹ́rìí méjì bàbá ti ráwọn èèyàn mẹ́rin yìí báyìí ó ti tó bàbá tó bí ọmọ yóò fi ọmọ rẹ̀ fún ọmọkùnrin tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ níyàwó àwọn ẹlẹ́rìí méjì ó sì jẹ́rìí sí igi so ọkọ wá sílé ọkọ lè fẹ́ lómìn ìsàsojú ara rẹ̀ ṣùgbọ́n bàbá tó fẹ́ fọmọ lọ́kọ yóò sọ èdè tí ó pè gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pẹ́ni tí ọkọ fi ṣe aṣojú yóò sọ èdè tó náà pè bàbá ọmọ sọ wípé òun fi ọmọ òun lágbájá fún lágbájá kó máa jẹ́ ìyàwó fún èsì òun fọmọ òun lágbájá yìí fún ọ fún ọ báwo tọrọ kò sí mbẹ tó ẹni tó wá fẹ́ bá ọkọ ìyàwó gba ìyàwó yọkàn gbà á ní gbólóhùn ẹnu ni o wípé òun gbà á òun gba lágbájá yìí níyàwó fẹ́ni tóun sojú fún lágbájá tòótọ́ máa ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ so ìyàwó ìyàwó ọkọ tí wọ́n fi fún ni eléyìí kàn jẹ́ aṣojú ni kò sí wàhálà ń bẹ. wọ́n á ní láì tí ì ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin tá a lè ṣe wàlímà bẹ́ẹ̀ ni kò sí tó burú mbẹ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ọ̀rọ̀ oríṣiríṣi ni wọ́n sọ nípa àgbàtẹ́ lè ṣe wàlímà ọ̀nbẹ nínú àwọn tó ní a lè ṣe wàlímà gan ká tó di pa so igi ọ̀nbẹ nínú àwọn tó sọ pé bàbá ti ń so igi lọ́wọ́ náà láàmà ṣe wàlímà ọ̀nbẹ nínú àwọn tó sọ pé ńgbà bá tó so tán ṣáájú kó tó di pé ìyàwó wọlé ọ̀nbẹ nínú àwọn tó ń pa àgbọ̀dọ̀ hello hello. salaamaleykum. aleykum salaam o kọ yín. salaamaleykum. hello o kọ yín o. sọ́wọ́n yín sìn. aleykum salaam wa rahmatulah o kọ yín bí a ti ń pè yín. ó máa ń sọ̀rọ̀ láti Ìlọrin sọ. láti. Ìlọrin. ìbéèrè yín ìbéèrè yín. báàmì ìṣe méjì ni mo fẹ́ ṣe sà. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ọkùnrin tó nífẹ̀ẹ́ sí obìnrin tó ṣàlàyé fún un sọ fún bàbá rẹ̀ tó bàbá rẹ̀ ní pé òun ò fi fi ń bọ̀ pé ó ní sùúrù fún àwọn díẹ̀ pé ọmọ ti parí school tó ṣé ìwọ ọkùnrin bẹ́ẹ̀ ó lè mọ bá bàbá ní pé káfí mọ jẹ́ ọ̀rẹ́ náà títí láti tó àsìkò àwọn ò fi fún un ṣé wọn á fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ìwọ ọkùnrin bẹ́ẹ̀ lè tẹ̀síwájú pẹ̀lú nǹkan báyìí. Ah, hello. hello hello. ẹni pé obìnrin ó ń lọ ilé ẹ̀kọ́ lọ́wọ́ bàbá ní kí ọkùnrin dúró bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé irú ọkùnrin lè máa ṣe kí ni. láìpẹ́ ṣé kò ṣe wà pẹ̀lú obìnrin yẹn pé ṣé kò ní í ṣe pé um, a sọ pé wọ́n ti ń jókòó dìná báyìí. tó ẹlẹ́kejì ni wípé tí èèyàn bá fẹ́ ta fádà pẹ̀lú eh, imam pé ṣé ìdákẹ́ alákọ̀ọ́kọ́ tí imam ń dákẹ́ yẹn tí èèyàn bá ti ta fádà yẹn ṣé kò ṣe pé ìyẹn ti síwájú imam àbí kò fi pọ́lẹ̀ ní ẹ̀ bá ta fádà yẹn before kí ìmáàmù tó ta pátí àti. alhamdulilayi ìyàwó tó fẹ́ fẹ́ tó ti yọjú sí bàbá tó bí bàbá tó bí wọ́n ní kó ṣe sùúrù títí tọmọ yìí tó fi parí nǹkan kan tí ń ṣe lọ́wọ́ tó bá ń bẹ lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ àbọ̀ ń bẹ lẹ́nu pé ń lọ ilé ẹ̀kọ́ tó wá ní ṣé eléyìí ti tó fún ọ láti fún ọ láǹfààní àti máa jókòó papọ̀ pẹ̀lú ọmọbìnrin yẹn àbí sáà lè sọ pé jókòó yẹn ò bófin ọlọ́run ọba mu bolo tí wàá bá mu kọ́ bá mu torí pé obìnrin yẹn àjòjì lọ́jẹ́ sí ọ ìwọ náà àjòjì lọ́jẹ́ sí kò sí bẹ́ẹ̀ ti ṣe léjọ́ máa jókòó ẹ̀jọ̀ máa lẹ́ǹjọ́ ń dọ́rẹ̀ tíìzì náà ní ṣẹlẹ̀ ẹ̀sìn wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá ń bí kalẹ̀ láyé nìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ zina náà ni wọn látàrí gbogbo orú àwọn ọ̀rọ̀ ni àwáwí irọ́ ẹlòmíín lè sọ pé ńgbà tó ti yọjú sí bàbá rẹ̀ wọ́n ti dẹ́lẹ́tọ̀ ara wọn wọ́n bá àwọn ọmọ wọn ṣe zina ká àwòrán ẹ wàá bí máa kalẹ̀ islam ọ̀faramọ́ kì í ṣe ìyàwó rẹ̀ ọmọ ọlọ́mọ ni ìwọ náà ọmọ ọlọ́mọ ni ọ́ ará àtàlẹ́jọ jẹ́ síra yín nígbà wọn bá tó sọ pé àwọn fọmọ àwọn fún ọ níyàwó tí ìwọ náà sọ pé ọ gbà á níyàwó táwọn ẹlẹ́rìí méjì sì jẹ́rìí sí tó san sọ̀dáàkì ìgbà náà ló tó di ìyàwó rẹ̀ kátó wọn ṣàkíyèsí nínú àṣà àwọn yorùbá ni pé nígbà tí ẹ bá lẹ fẹ́ fọmọ fọkọ ọmọ tó fẹ́ fẹ́ ìyàwó ń bẹ ń dùn ọ́ ẹ ní sọ pé ńlẹ fọmọ fún ẹ wà ní ẹ fọmọ fún bàbá rẹ fún bàbá ọkọ bí hmm. bàbá ọkọ wà fọmọ fọmọ tiẹ̀ ẹ gbọ́rọ̀ hmm. bàbá ọkọ òun ló lọ ọmọbìnrin ni tó fi wá jẹ́ pò ní yọ àtúnṣẹ̀ṣẹ̀ máa fọmọ ọlọ́mọ fọmọ tiẹ̀ ọba tí wàá ṣẹlẹ̀ tàbí ṣẹlẹ̀ pé bàbá ẹ̀yin ni mo fọmọ fún o hmm. ẹ̀yin mo lọ sí lè fọmọ fún bàbá àtọmọ ẹ̀yin ló mọ fọmọ fún tí mo nífẹ̀ẹ́ kẹ́ fi fọmọ yìí tí wọ́n bá wá ń sọ fún wọn pé eléyìí èsè islam ó tako islam wọn á lè kágídí harí pé bá a ti ṣètò àrùn ẹjẹ́ àṣebí wọn ṣe ṣe kó lè bá a rí bí ṣe rí èwo lẹ wá ṣe bẹ́ẹ̀ ní báṣubàṣun rí tọ́ da tẹ wá ní kó lè rí bí ṣe rí igi náà padà dàrú náà nígbà báyà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ṣe sọ́kùnrin lọ xeyọ̀ hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi. Ọkọ ibi ọtí ń pè. Lóko ni Imú Hanus láti Àwùjá. Ìbéèrè yín. Ẹ jọ tó bá tẹ̀lé wípé wọ́n gbà tí èèyàn fẹ́ ṣe nìkan. Bàbá ìyàwó dẹ̀ ti kú. Gbogbo àwọn tó dẹ̀ jẹ́ àbúrò bàbá ìyàwó kò sí mùsùlùmí nínú wọn. Bọ̀ àwọn ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ìyàwó tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n sì ti bàlágà ṣé wọ́n lè dúró ní ipò bàbá ìyàwó alhamdulilayi bẹ́ẹ̀ ni tí bàbá bá kú bàbá ní kú bàbá kú bàbá kú àwọn ẹ̀gbọ́n ìyàwó àtàwọn àbúrò rẹ̀ táwọn bá ti bàlágà tí wọ́n sì jọkùnrin tó máa ti ń ṣe tí èsì dáńdíndín àwọn náà lè fi lọ́kọ. hello. hello. wa aleykum salaam wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. ó kàn yín bí ẹ ń pè é ya abdullahi ló ń pè láti beijing. láti beijing nílẹ̀ china beijing nílẹ̀ china ìbéèrè yín. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ọlọ́run jẹ́ ká rí àwọn dókítà pẹ́ lórí dada. ẹ jọ a ní mo fẹ́ ṣèbéèrè pé tíyẹn bá jọ wà ní ibi iṣẹ́ tíyẹn jọ wà lọ́fíìsì àtẹ̀ntí kò kì í ṣe mùsùlùmí hmm. so and èèyàn lè máa ṣe sọ́láàtì nínú ọ́fíìsì yẹn torí pé kò àwọn àlè ṣe sọ láti ní public places office or nínú room ṣùgbọ́n ìyẹn wá discover pé ní tí èsè mùsùlùmí yẹn ó ń gbé bíà can bíà ó gbé sínú office So, ṣé èèyàn sì lè máa continue dóko kí mú nínú office torí tó dẹ̀ fi gbé sínú office kò tiẹ̀ kò yé mi àdẹ̀fẹ́ gbèrè báwo ìpè ṣé èèyàn sì lè máa continue láti máa ṣe sọ láti nínú office yẹn pé ṣé sọ láti yẹn ṣé ó wà sọ yìí àbí kẹ̀ fún wa lọ ṣe nínú rúùmù ẹ̀ so ìbéèrè kejì ni pé àwọn tó ń ṣe business tó wá jẹ́ pé mùsùlùmí ni wọ́n tó wọ́n á sọ pé kéèyàn bá mú kọ́sítọ́mà bóyá mẹ́ta wá tó pé ìyẹn máa wà entitled sí ẹ̀bùn kan ọ̀wọ́ tí o ṣe lèyàn kí n ṣe bí referral business yẹn lè jẹ́ pé àwọn olùmọ̀ á ti sọ pé kò kò tọ́ sàmúlò àlékún náà kàtó. ibi tí ẹ wà ẹ láǹfààní àti lè máa lọ sí mọ́ṣáláṣí lọ sí sọ́lá tẹ́ ẹ bá ti lè ṣe nínú ọ́fíìsì tẹ́ǹtì ń ṣiṣẹ́ ẹjẹ́ pé ńgbà tẹ́ ẹ bá tó padà sílé yín bí ẹ̀yin tẹ́ ń gbé China báwo lẹ́ẹ̀tì wá ṣe ńgbà tásìkò sọ́lá ti bá tó pàápàá jùlọ ńgbà tẹ́ ẹ ṣàkíyèsí pọ̀ kan nínú àwọn tẹ́ǹjọ́ ń lọ ọ́fíìsì yẹn ó gbọ́ tí sínú ọ́fíìsì tẹ́ ẹ lè ṣe sọ́lá tì ń ìpáyọ̀ ọlọ́run ló di wọn bẹ́ẹ̀ ṣe lágbára mu àti ọ̀rọ̀ ọlọ́run tó ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ní sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ sì sọ̀láàtì yẹn jìnnà síbi tọ́tì yẹn wà ọlọ́run ẹlẹ́dàá wa yóò gbà. wọ́n wá ní ilé iṣẹ́ tí ó sọ pé ẹni tó bá ti lè bá àwọn mọ́níbàárà mẹ́ta wá yọ gbẹ́bù pé kì í ṣe gbogbo ẹni tó bá mú bàárà wa ni wọ́n máa ń fún lẹ́bùn wọ́n ti kọ́kọ́ rẹ́gísítà hmm. registration rẹ tó register ni ó fún ọ láǹfààní àti pé kí wọn náà ní ẹ̀tọ́ sẹ́bùn kan tó ọba máwọn ń bára mi wà ṣé lẹ́yìn tẹ́tẹ́ ni wọ́n ń pè lábẹ́ òfin ṣẹ̀ríyà ọ̀tọ̀ kí mùsùlùmí ọba wọn kópa ń hello. naam salaamaleykum wa rahmatulahi wa barakatuh. waaleykum salaam wa rahmatulahi zainab ló sì láti lò bù. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí òbí èèyàn tó bá tó pé bóyá wọn ò ṣe á kì ọ tó bí yàn bí wọn wá fẹ́ lọ́kọ ta ló lè ṣèyàn lọ́kọ. alhamdulillah tí ọba hàn sọmọ pé bàbá àtìyá òun wọn sọ yìgì kó tó di pé wọn rọ lura wọn ìyá fi lóyún òun ètò túmọ̀ sí pé wọn bí òǹgbọ̀nà zina ìyá lásán ló ní òun ní bàbá irú bàbá tó ti jẹ́ bàbá pangolo yìí tí ò lè fìyàn lọ́kọ táwa lẹ lòmíì tí ó fìyàn lọ́kọ àkókò irú torchlight wo ni wọn náà lò tó fi tanná pé <laughs> bàbá àti ìyá rẹ̀ wọ́n ṣòwò àti bí ọ ṣáájú kó tó di kí wọ́n so yìgì wọ́n á kí torchlight rẹ̀ ṣiṣẹ́ débẹ̀ ó sì dán ọ lójú kí n ṣe pé bóyá ìríran rẹ̀ ó ń ṣe bẹ́lúbẹ́lú kò ríran dáadáa torúkọ mọ́ lọ kó bára rẹ tó bá tọ́ ọ lójú dáadáa kọ́ mọ̀ pé wìláyà rẹ ti di wìláyà tó ń ìsìlámìyà tó àwọn mùsùlùmí aṣíwájú àwọn mùsùlùmí ni ó fi ọlọ́kọ̀ ìbéèrè tó máa ń sìn béèrè ó pàtàkì púpọ̀ ẹnu kérò rẹ pọ̀ bàjẹ́ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ náà ní ìsìn bàbá tó lòun fi wọn lọ́kọ òfurufú lásán òfurufú ò sì lè fìyàn lọ́kọ àyànfẹ́ tó bá fi irú ẹ̀ lọ́kọ tó bí ìgbà tí yẹn kàn rán ọmọ lọ́wọ́ máa ṣe zìnnà ni torí wòye ṣe bàbá rẹ̀ ẹ sì máa ń pín oníkálukú dàmà ọmọ tí mò ń pè lọ́mọ yìí mo mà ti ṣe àti ṣiṣẹ́ lóyún rẹ̀ kó tó di pa aṣọ ìdí àmà sọ yìgì wọ́n mà wọ́n kò bọ́ ọmọ lọ́mọ. wọ́n kàn lè dábí ọgbọ́n tó bá di jọ́ tó fẹ́ sọ yìgì ń pé hmm, bàbá ìmáàmù ẹ̀yin ni ẹ bá ń fọmọ ìfọkọ̀. mo fi pọ́n yín lé. mo fi pọ́n yín lé. tòtẹ́ mọ̀ pé gbogbo ìtọ́mọ́ ọmọ àṣẹ̀ṣẹ̀ wá kó òun wádìí òun ríran rí kinní kan kò ní hàn. kò ní ronú lọ bẹ́ẹ̀. àwọn bàbá nìkan gbẹ́sìn yìí. tó hmm. ti ṣàṣìṣe sẹ́yìn tọrọ àforíjì àtúnṣe àṣìṣe rẹ ni pé ìwọ òye ṣe bàbá ọmọ yìí à ń bọ̀sibọ́sí pọ́ sọ́pọ̀ ń fi lọ́kọ bàbá ìmáàmù ẹ̀yin aṣíwájú wa ń di ẹ̀sìn ẹ̀yin ẹ bá wa fi ọmọ yìí fi lọ́kọ ẹ̀yin alẹ́ wa ń jókòó ká máa bá alẹ́ yín ni mo fi pọ́nlé hmm. lọ́ba sì tàn. <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lọ orúkọ yín o. alo salaamaleykum. aleykum salaam o kò yín bí ẹ ti ń pè. ee ìyá ní kọ́sìlì náà ní láti ìgbàgbọ́. ẹ lọ orúkọ yín o. salaamaleykum. aleykum salaam o kò yín. salaamaleykum. aleykum salaam orúkọ yín. ẹ lọ. ẹ̀yin náà gbọ́ wa nù ẹ lọ́kọ yín o. hello. sàmàlẹ́kùn. aleykum salaam wa rahmatulah ó kọ́ mi ọdún pé. inú ọdún ẹ̀ ló ń fẹ́rẹ̀ látọ̀ yọ. ìbéèrè yín. ẹ ẹ mo fẹ́ bẹ̀rẹ̀ pé tó ní ẹ̀rí pé ọmọ tí èèyàn bá pa ẹran sínú rẹ̀ pé èèyàn ní agbára tí ilé ọmọ náà bá dàgbà tó lẹ́yìn nínú ìsìlámù ọmọ yẹn ta fúnra rẹ̀ àbí kò ní ẹlẹ́ẹ̀kejì ni wípé ọmọ ènìyàn tó ẹ̀sẹ̀ gba ìsìlámù pé ẹni ìyẹn náà lẹ́yìn láti pa ẹran súnmọ́ mi bóyá kírísítẹ̀n ẹni ìyẹn tó wáyé fẹ̀gbà ìkìláàbù tó náà lè pa ẹran súnmọ́ mi àbí kò ní alhamdulilayi ọmọ tó ṣèwádìí tó fi mọ̀ pé àwọn òbí òun ọ̀pẹ̀ran àkíkọ̀ fún gbà wọ́n bí òun kèésùn lọ́lọ́run bẹ̀ yìí pé kọ́ pẹ̀ran àkíkọ̀ fúnra rẹ̀ hmm. òbí ló máa ń pa òbí kùnrin tó hmm. tí wọ́n bá ti pa gbèsè yún ọrùn òbí kùnrin lọ́wọ́ àkọ́kànwọ́ tó wọn á ní ẹni tó gba islam ní ìsìn tó sì ti jẹ́ ẹlẹ́sìn nǹkan míì tẹ́lẹ̀ ṣáájú kó tó di kó di mùsùlùmí ṣé òun náà lè pẹran àkíkọ̀ fúnra rẹ̀ rárá o rárá o so nǹkan tí ọkàn ṣe fúnra rẹ̀ ní ìsìn pé tó wáyé pé wọn ò bá kọlà kò dábẹ́ yóò lọ dábẹ́ ìyẹn a máa dàgbà dábẹ́ bẹ́ẹ̀ ni yóò dábẹ́ nínú islam islam fẹ́ ká dábẹ́ ẹ mọ iye ọdún tánàbí ibrahim alayhi salam tó ti dà kó tó di kó dábẹ́ tó àdàbẹ àmọ́ kọ pẹran kan fúnra rẹ̀ innal islam yahdimu ma qablahu tẹ́lẹ̀ náà ìwọ náà kọ́ ni wọ́n ní kọ pa fúnra rẹ̀ tó ó sì di mùsùlùmí gbàgbé ẹ̀ náà. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé àfilọ́lẹ̀ ìwé pàtàkì tó jẹ́ ìwé ẹ̀sìn al-islam ìwé ẹ̀sìn tó jẹ́ pé yóò jẹ́ ká máa gbàgbọ́ ìwé ẹ̀sìn islam wa yé sí i tí a pè ní mukhtasaru minhaj qasidin yóò jẹ́ fífi lọ́lẹ̀ ní mọ́ṣáláṣí ńlá ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ central mosque ọ̀jàgbó lágogo mẹ́wàá òwúrọ̀ la gẹ́gẹ́ ten prompt níbi wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan léyìí tó sì jẹ́ pé yóò tún wáyé lọ́la inshallah àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ kí allah kí ó jẹ́ ká máa lékún sí nínú àgbọ́yé ẹ̀sìn wa àti nínú ìbẹ̀rù allah sí ẹ lọ́wọ́ kọ yín o. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkàn yóò ti ń pè. màálù láti kúrò lóòótọ́ láti. ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ ìbéèrè yín. nǹkan tí mo fẹ́ béèrè ni pé nígbà tí èèyàn bá ṣe sọlá kan bíi sọlá tó zúrù lápèjúwe hmm. sọlá tó ń pè ní wá ń ṣe àṣkàn tá a máa ń ṣe lẹ́yìn òun lọ́wọ́ ẹnìkan wá wọlé tóun náà wá fẹ́ kí zúrù àwọn ti kí nǹkan níjọ mọ́ sọlá bẹ́ẹ̀ ni láti má fi máa ṣe àṣkàn òun ti kí rákà méjì ṣùgbọ́n àwọn pé kí n jọ ìyẹn tóun náà lè jẹ ládàjọ́ mọ́ pé tóun bá kí nǹkan ṣé mi máa mú wákà méjì tó kù wá ni àbí mo lè sálámọ̀ bẹ́ẹ̀ ìwé ń pe nọ́fìlà lèmi fẹ́ fi tèmi ṣe lẹ́yìn ẹ̀yẹ nọ́fìlà lèmi fẹ́ fi ṣe. alhamdulilayi ní ìgbà tí ìmáàmù tó bá ti parí sọlẹ wọn ní tí wọn nu mọ́ṣáláṣí lẹ́yìn tí ìbá ṣe pé wọ́n máa ma wọ́n dẹ ìmáàmù kó parí sọ láti tẹ káwọn náà wá ṣe kọ́ ọmọ táwọn tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ kò burú ó jẹ́ kí wọ́n ṣe jàmáà ẹlẹ́ẹ̀kejì bí jama ẹlẹ́kẹta ẹ̀yìn sọ̀láàtù alákọ̀ọ́kọ́ ẹni ọwọ́ àwọn mọ́sálásí ọ̀dà wọ̀bẹ̀ ni wọ́n ń dá sọ̀láàtù bọ́họ̀r ó ń dá sí ẹ̀yìn ti bá sọ̀láàtù pẹ̀lú imam ibi tẹ́ǹtì wá ń ṣe azkar ẹ wá tajú kan lẹ́rìí pé ẹnìkan ń dá sọ̀láàtù bọ́họ̀r sí ẹ wá fẹ́ láti ṣe sàrà fún ẹ bó ṣe wá náà àdìsá nàbì sallallahu alaihi wasallam pé man yatasaddaq ala hada mana ya ma'a hadha tani ọbẹ̀ lè dówó pọ̀ ọ̀kan náà àwọn sàhábà dìde rìwáyà kan sọ fún làbúbákà radiyallahu anhu ọ̀ darapọ̀ pẹ̀lú ẹ̀. ẹ wá ní nígbà tó ti jẹ́ pé náfìlà ti ń ó ń tì ti ṣe rákà méjì kó tó di lọ láti àjàmá náà. méjì bá bá ó ti tó pé kẹ́yìn òfin sálámà ń gbọ́dọ̀ pé náfìlà ti ń tì máa pe rákà mẹ́rin ní ṣe mẹ́rin lẹ́yìn náà ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́ ràn lọ ni ràn lọ jálẹ̀ ni èèyàn hmm. ní ládàá náfìlà wọ́n sì ní ládàá ọ̀ràn ẹ̀yà rẹ̀ pé nàjà má lòun náà ti ṣe. hello ó ti já ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá wọ́n ní ṣé ọ̀ràn yẹn ni kí ké tún ké súrọ̀ míì lórí níbi rọ̀kàtà alhamdulilayi ẹnìkan béèrè lẹ́ẹ̀kan láti lọ́rin mọ́ láti béèrè rẹ̀ ìbéèrè mi tó ṣe ó ní sí ìmáàmù bá fatiha níbi tó ti gbóhùn sókè débi tó bá ti kọ́kọ́ dákẹ́ alákọ̀ọ́kọ́ làwọn ti ké fatiha tiwa ni àbí ìdákẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ìdákẹ́ alákọ̀ọ́kọ́ ìwọlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìmáàmù bá ti ké fatiha tán yóò ké lẹ́yìn rẹ̀ kó tó di pórùkù ni ó hmm. eléyìí ni tí sọ fún sábà tí wàá mọ̀ yìí pé ìmáàmù ọ̀dàkẹ́ lẹ́yìn ìgbà tó bá ké súrà àtàkó tó di kóròkó ìgbà yẹn làwọn òfin fati àtiwá sí kásì má gbàgbé àwa tá a tó lẹ́yìn ìmáàmù à ń fẹ́ kọjá pé fati àtiwá jẹ́ àsòréké gẹ́gẹ́ báwọn sàhábà ṣe dá Nàbí sallallahu alaihi lóhùn jẹ́ ìwà á máa kéwú lẹ́yìn lè máàmù yín bí wọ́n ní bẹ́ẹ̀ ni láti tẹ̀ ní Rasulullah á máa kéwú lásòréké tó ìgbà ńlẹ mà ká fati àtìyìn tó bá ti wá dá yín lójú pé ìmáàmù yìí dákẹ́ tó bá ti ka súrà tán yóò rúkú lẹ́ẹ̀kan náà ni kò sì ní dákẹ́ ńgbà tó bá ka fati náà tán tẹ́lẹ̀ náà kò sẹ́ni tó ní kọ́ dákẹ́ ńbẹ̀ o nǹkan tẹ́ ẹ̀ máa ń ṣe ni pé tó bá ti ké fati àti ẹ̀tàn yìí náà sùúrù ké fati àyìn nígbà tí máa ń ka súrà lọ eléyìí ìjà bó ti ṣe jẹ́ ńbẹ̀ wọ́n á ní ní rakata alifajir táàmù ké fati àbẹ́ẹ̀ni tẹ́ bá fati àtàn rákà alákọ̀ọ́kọ́ ẹ̀ ka kólìyà iyuhal kafirun ní rákà ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá ti ka fati àtàn ẹ̀ ká kul huwa Allahu ahad lẹ́yìn ìjọba sí. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹtí ń pè. àní ìdè láti italy. ìbéèrè yín. mo ní ìbéèrè mi náà sínú àrò zero ìbéèrè sí ọmọbìnrin kan tẹ́lẹ̀ kan. ní tó ṣẹlẹ̀ pé irú àwọn òbí mi wọn wàá gbọ́ yé àbí gbọ́ agídí pé gbàtẹ́ mi ò lómi ìjọba àti ọlọ́kọ ṣé èèyàn lè fi wọ́n lẹ̀ pé bóyá kan tẹ́ra wọn lọ́rùn káwọn wọn jẹun kọ́tù nǹkan tó wá fẹ́ ṣe ṣẹ̀ ń bóyá bíi tíjẹ zọ́ọ́ lẹ́yìn ọjọ́ yẹn tí wọ́n wá lọ bá ìlòmọ̀tẹ́ ọ̀hún mọ́ àbí àwọn. ó ti yé ó ti yé nígbà tí ọmọ ti mọ̀ pé òbí òun ti ń pera rẹ̀ lóbi òun kì sòbí tó bí òun gbọ̀nà tó fi lè jóbi lábẹ́ òfin ọlọ́run hmm. òbí òun á fà kíkọ́rí pé òun ò rí bàbá ńlá kó ẹni tó fi ọlọ́kọ́ níbi tó ń bá jókòó ń ń bí ọ̀ gbọ́nba ní ọ̀wá ṣe so òun ò rí bí òṣè ní ṣe hmm. so bàbá mi bá fi ọ lọ́kọ so ṣé akànlè fílẹ̀ kọ́ máa dán agbára rẹ̀ wò bọ́ọ̀ bá parí ti ń ṣeun báwo wá wá ẹni tí ó fi ọmọbìnrin yẹn lọ́kọ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ ni nígbà táwọn bá fa kíkọrí tó lálágbọ́n gẹ́gẹ́ náà sá ni bàbá rẹ̀ hmm. kò sí wàhálà so nígbà tó bá ṣe ètò ṣe tán ẹ wá níjọ́ dọ̀lẹ̀ níjọ́ dọ̀tún láńjọ́ náà ni o hmm. ọkọ ọmọ lọ́rọ́ lu ọmọ ọlọ́mọ hmm. kò lérò pé bóyá bàbá rẹ̀ náà sàn bàbá báwò lẹ́yìn ìjọba ṣe jẹ́. Ah. jazakumullahu khairan lẹ́yìn ibi tí a bá dé iná láti máa káàdì ẹ̀ lẹ́yìn insha ọjọ́ mẹ́jọ látún pàdé látó máa lọ jẹ́ kí n máa fi tó wa létí pé àfilọ́lẹ̀ ìwé pàtàkì kan tó ní ṣe pẹ̀lú ìwé ẹ̀sìn Islam tí àfihàn gbàgbọ́ yẹ̀ ẹ̀sìn wa sí ta pè ní Mukhtasaru Minhajul Qasidin léyìí tí ó tọwọ́ Sheikh dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́ẹ̀dẹ́ tí ó tọwọ́ wọn jẹ́ kíkọ yóò jẹ́ fífi lọ́lẹ̀ lọ́la ọjọ́ àbámẹ́ta sátọ̀dé tí ṣe sátọ̀dé àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù ní Ògbómọ̀ṣọ́ central mosque ọjà àgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt inshallah àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ níbi wáàsí ìta gbangba tí a pè ní hudan wabushọ ibẹ̀ náà ni eléyìí yóò ti máa jẹ́ fífi lọ́lẹ̀ inshallah ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ àyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ ah, ọ̀làdùnní bẹ́ẹ̀ lòun ló kọ́ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntola pẹ̀lú afa ismail tí wọ́n dìjọ kọ́ wọ́rìn wá jazakumullahu khairan títí ọjọ́ mẹ́jọ tátùmọ̀ láǹfààní àti pàdé mímọ̀ kí wa ní kíkọ́lá kíkọ́lá nínú ọgbà ìjọ́nà inshàlá wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu. one zero one. one zero one. point one.